ẹ kú dédé àkókò yìí o ẹ̀yẹ èèyàn tẹ́ni ọ̀hún ológo ẹ má bínú o pé mo fẹ́ gbẹnu sọ̀rọ̀ yìí torí àjọ wàwí ẹ̀ pẹ̀lú ẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ni bó tilẹ̀ yẹ pé Oríyọmí Hamzat iṣẹ́ tẹ ò ṣiṣẹ́ tàwa ń ṣe ṣùgbọ́n bí iṣẹ́ tiwa náà ni torí ẹni tó bá ti ń jà fẹ́ tọ́ ọmọ ènìyàn tó jẹ́ pé ó ń dúró lórí kí òdodo kí ìdájọ́ òdodo kó máa ṣẹlẹ̀ tí a bá ti rírú àwọn ènìyàn bẹ́ẹ̀ yẹn tá a bá rí wọn ní bèbè kì í sì gbà tán bá kú tán bá lè pẹ̀mí wọn pa láàtò wá sọ̀rọ̀ náà torí ilé ayé yìí mo rí ẹ̀wọ̀n tó wà ní Nàìjíríà mo rí orílẹ̀-èdè yẹn bíi frustration country tó jẹ́ wípé wọ́n máa ń fẹ́ frustrate ìgbésí ayé àwọn ènìyàn wọ́n máa ń fẹ́ da da frustration bọ ìgbésí ayé àwọn èèyàn kẹ́niyẹn lè ní depressed kó lè kú so that tí ẹ bá ti ń fún ní left and right tẹ́nìyẹn bá ti ní depression ìrònú á pa ẹnìyẹn ìgbà tẹ́nìyẹn bá wà lọ́wọ́jú wọn tán bá sì ń fún ní frustration kéékèèké kò tíì tẹ́ wọn lọ́rùn tó wọ́n sì ń rí sáyé bóyá tán bá sì ń fún ní frustration díẹ̀díẹ̀ tẹ́nìyẹn sì ti ń yè tó ń bọ́ tó ń rí orí bọ́ lọ́wọ́ wọn kò tíì tẹ́ wọn lọ́rùn bíi kí wọ́n má rẹ̀ ẹnìyẹn mọ́ tí wọ́n bá wá rí ẹnìyẹn mọ́ ìgbẹ́ wọn sí ó ti lọ ha! ikú rẹ dẹ̀ dùn wá o irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń dúpẹ́ pọ́lọ́run ṣeun ọ̀pọ̀lọpọ̀ wá síbi bẹ̀rẹ̀ grand ẹnìyẹn wọ́n máa sọ wípé à ó sì ṣe báyìí fún mi o ẹ kọ́lọ́run ṣe irọ́ ló wà ń di ẹ̀ wọ́n wá fẹ́rúfẹ́rú ọ̀tá wọn wọ́n wá fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ ọ̀tá wọn wọn dẹ̀ ní fẹ́rúfẹ́rú ọ̀tá tèmi lágbẹ́sẹ̀ Èdùmàrè wọn ò ní fẹ́rúfẹ́ mi ọ̀tá tèmi ò ní jàkàrà mi ni máa jàkàrà wọn ọ̀tá àtiwọ́ tó ń wò mí náà ò ní jàkàrà rẹ̀ wọ́n lọ́ máa jọkàrà wọn ọ̀tá rẹ̀ mọ́ ṣe máa ń hùwà nìyẹn nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ní ìgbésí ayé àwọn òkè ẹ ti gbé ẹjọ́ sílé ẹjọ́ ẹ dẹ̀ jẹ́ kí ẹlẹ́jọ́ kó dá ẹjọ́ síbẹ̀ ẹjọ́ ti wà ní kóòtù rẹ̀ dì kí tún ló kù tí ẹ tún dúró kí ló kù tó tún wá di pé ẹ tún lé ajé orí yomi amsat kiri tó tún fi ń ké gbàjarè pé kí gbogbo ọmọ nàìjíríà gbà wọn lọ́wọ́ àwọn tí wọ́n lè pẹ̀mí ẹ̀ka kí ló ṣẹlẹ̀ ẹ̀ rẹ́ni tó bá táyé ẹ̀ bá ti dá sójú rí ni ṣé gbogbo àwọn táyé wọn bá ti bàjẹ́ yẹn bíi tiyín lẹ̀ máa ń fẹ́ ẹ̀ dẹ̀ máa ẹ máa máa bìlífù nínú rọ́ ta ní ikú oore ikú adé adédo adégòkè timothy ikú ẹ̀ ló ó yé gbogbo everybody náà tẹ bá dẹ̀ lẹ́tì mọ́ ẹ bá ní adédọ́yìn o kó wà guilty àbí kó wà guilty àbí kó mọ̀ ń parẹ́ ẹ jẹ́ kí ilé ẹjọ́ dà èwo làbúrò máa lé pẹ̀mí ẹlẹ́mìí kiri èwo làbúrò máa frustrate àwọn èèyàn àbúrò máa frustrate àwọn èèyàn káàkiri kíní yẹn kọ́mọ̀ lára yín ní nàìjíríà yẹn ti burú ju ẹ ṣe èèyàn gidi ẹ máa máa mú ilé ayé àwọn èèyàn kókókókókó ṣé bẹ́ẹ̀ ti gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí ẹlẹ́jọ́ dá ẹjọ́ kò sẹ́ni tó ní adédoyin ló pa kò sẹ́ni tó ní ilé òtẹ́rẹ̀ ló kú sí ẹ jẹ́ kí ilé ẹjọ́ dá ẹ ti sọ tọ́psì ẹ ti ṣe gbogbo ẹ ẹ jẹ́ kí ilé ẹjọ́ dá ṣé torí pé amsat ló gbà á lógún fi wá dé tó fi wá di bèbè kẹ́ máa lépa ẹ̀mí ká ẹ tún fẹ́ mú òun náà kúrò lẹ̀ ẹ tún fẹ́ mú kúrò lẹ̀ gbogbo ẹni tó bá ti ń sòdodo nàìjíríà kẹ́ máa mú wọn kúrò lẹ̀ sóko wá kó àwọn onírọ́ nígbà táwọn onírọ́ yẹn bá wá di gbégbá pírẹ́sídẹ́ǹtì ẹ àwọn tí wọ́n máa mú yín kúrò lẹ̀ tán bá gbégbá rẹ tàbí gbá gọ́vùnà ìgbà ẹni wẹ́ẹ́ wà máa sọ pé èèyàn dáadáa ni wọ́n ẹ̀ nírántí àná wọn mọ́ wọn kà máa láwọn ti ṣe dáadáa sí yín ẹ àwọn onírọ́ ló kù lẹ̀ sáwọn onírọ́ lè ṣèjọba fún yín àwọn oníròwò lè ṣèjọba fún yín torí mọ́ ṣe ń ṣe títì lọ sí Niger Republic rè gbogbo owó tó wà ní àkáǹtì iná ti yá tán torí àwọn onírọ́ ló kù lẹ̀ <laughs> àwọn onírọ́ ló kù lẹ̀ àti ìmọ̀ ìtàwọn mí náà promax tó ń bọ̀ sí kí ló máa ń ṣe yín náà Oríyọmí ó ní kí gbogbo ẹ̀yọ́ ọmọ yọ Nàìjíríà kẹgbà wọn o kẹgbà lọ́wọ́ àwọn bùtùlù bùtùlù aláyé bàjẹ́ tí wọ́n ń lépa ẹ̀mí ẹ̀ kiri yìí o pé tẹ́ ẹ̀ bá ti róhun àwọn náà gbéhùn ẹ jẹ́ mọ̀ tẹ́ ẹjẹ́ mọ̀ tẹ́ torí èmi ò mọ̀ tẹ́ fẹ́ gbà bẹ́ẹ̀ ti gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ gbogbo ń tẹ̀dẹ̀ dúró dé ẹ̀ ń dúró de gàgà báwọn àbí tí Tinubu bá ti lè wọlé ètí Tinubu bá ti wọ́n bá ti ṣe swearing fún Tinubu tán torí Adédoyin tàwí Ọ̀ṣínbàjò gbogbo àwọn ọba yín ló lẹ̀ mọ́ <laughs> so tí Tinubu bá ti wọlé so that adájọ́ tí ò rẹ́jọ́ dá láti twenty twenty one <laughs> adájọ́ láti twenty twenty one ẹ̀ tí ìrẹ́jọ́ dá dé ní láti ibi november twenty twenty one bí december ni twenty twenty one twenty twenty one two years ago adájọ́ nàìjíríà ẹ̀ lè kú re ọlọ́run ẹ̀ lè kú re ah! láti twenty twenty one lẹ ti ń dájọ́ bọ̀ ẹ̀ tí ì ìdájọ́ dá dé so ẹ̀ ń dúró de tinubu twenty twenty three promise tí promax twenty twenty three promax bá ti wá wọlé ẹ tí bt òní twenty twenty three promax tó bá ti wá débẹ̀ ìgbà yẹn la dájọ́ wàá dájọ́ wọn ò wá fi sẹ́wọ̀n oṣù kan ẹ̀wọ̀n ọ̀sẹ̀ kan àbóṣù kan so that láàrin oṣù yẹn wọn wà ní wọn fi wọn ti kíná máa ń pèlè lóyìnbó ẹ̀yà mi lóyìnbó ìrántí mọ́ ọ̀kọ̀lẹ̀ wáyé wáyé ó bá ní ó wà lára àwọn tí wọ́n fún ní amnesty o àbí kí lẹ́ ń pè é ìjọba ti ó wà lára àwọn tíjọba dá sílẹ̀ tán ni kó máa lọ láyọ̀ àtàlàáfíà ó ń wo òwe o ọba òkè rí yín o dájúdájú ń tẹ́fẹ́ sínú tí bá ti bá ti wọlé tán ẹ wà ní. Ah! ìkànnì yín nàìjíríà ẹ ẹ ráwọn ọmọ tó dáa sójú ẹ ẹ ráwọn ọmọ olóòótọ́ sójú tí wọn ò dúró gbẹngbẹng báyìí ìwọ ọmọ bóyá ìwọ ló máa kàn lọ́la bóyá ìdílé ẹ ló máa kàn lọ́la ìwọ tó ń gbé ìjèyàn tó ń gbèsè yín rọ tó jẹ́ gbogbo èèyàn ni wọ́n máa mú bú tán bá ti sọ̀rọ̀ báyìí wàá mú wọn bú ó mọ̀ bó yóò ń bọ̀ nínú ilé tiẹ̀ lọ́la nígbà bó wá ṣẹlẹ̀ sílé yín irú yín lẹ̀ ilé gbà lẹ́mọ̀ jára pàrà lẹ́mọ̀ fẹ́jú bí ojú olóńgbò lẹ́mọ̀ràn jú wọ̀n bí ètò bí ètò ń yàgbé líle ó wà lára yín o ẹ bá wa wo fídíò Oríyọmí ní kí gbogbo ọmọ Nàìjíríà ẹ sì ṣí ààrẹ ẹ bá wọn ṣí ààrẹ torí pé nǹkan sọ ni ẹ ṣí ààrẹ kí gbogbo ayé lè mọ̀ wípé wọ́n ń tẹ́sìn ẹ̀mí ẹ̀ kì í ṣègbà tẹ́ni lẹ́ni bá tẹ́ bá yọ sẹ́ni lẹ́ni láwo lẹ́tọ̀ máa ṣe ah Oríyọmí dẹ̀ ń yo ń o àwọn ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ Èdùmàrè gbogbo ẹni tó bá ní káwa kú lòun ló máa ṣáájú wa kú gbogbo ẹni tó bá ń robi sí wa òun ló máa ṣáájú tiwa kú gbogbo ẹni tó bá lóun fẹ́ jàkàrà wa pé bóun ṣe ń rí wa lórí ilé ayé inú ń bí òun ó ní wọn ní gbúrò rẹ̀ láyé mọ́ gbogbo èrò wọn lórí tiwa òun lórí tiwọn ló máa máa ṣẹlẹ̀ sí àwa fà wọn lé kóòtù ọlọ́run lọ́wọ́ gbogbo tí wọ́n ń gbé lọ́wọ́ gbogbo ibi tí wọ́n ń tojú bọ̀ gbogbo ibi tí wọ́n mórúkọ wa lọ sílé aláwọ̀ ilé oníṣègùn tán de orúkọ wa tán ń ṣe gbogbo àbìlù àṣà sí àrè sí àrè ìlú gbogbo tán ṣe pátápátá orí wọn ni ó ṣẹlẹ̀ sí tọmọtọmọ orí ọmọ wọn ni ó padà sí àwọn ni wọn ò forí wọn gbé gbogbo nǹkan bá ti ṣe gbogbo nǹkan rò fún wa bọ́n ṣe fẹ́ kó rí fún wa bẹ́ẹ̀ ni ó rí fún wọn tọmọtọmọ àṣẹdẹ̀gún ẹ bá mi wo fídíò náà thank you kẹ́ẹ̀dẹ̀ bá wa pín ẹ ṣé o. ẹ̀yin ọmọ nàìjíríà ẹ gbà mí o tó bá jẹ́ pé. Ah, olúwa kó ṣàánú fún wa ní ọjọ́ ìgbọ̀n. adédọ̀yìn tó bá jẹ́ mẹkáníìkì kan lẹ́sẹ̀ títì tó bá jẹ́ pé Adédoyin jẹ́ bíríkìlẹ́yà kan tí kàn fi búlọ́ọ̀kù ṣọ́ọ̀kì ẹ̀ àbó jẹ́ dráìvà kan kódà dráìvà tí ń wa mọ́tò tó ṣe mistake àbí téèyàn já mọ́tò jánà mọ́ lẹ́nu tí ò lówó àmọ́ ibi tá à ń pàdé wọn o àmọ́ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí wọn o. òrówó gba sáà tí ò sì rówó gbé fọlọ́pàá tí ò sì lọ́ọ̀yà rẹpẹtẹ kó lọ ilé ẹjọ́ àmọ́ tó ṣe é ṣe kó ṣẹlẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ fún mi pé Oríyọmí ò sọ̀rọ̀ mọ́ nípa ọ̀rọ̀ yìí kí ló ṣẹlẹ̀ nítorí dá yín lójú tẹ́ ẹ mọ̀ ni pé mi lè gbowó mi ìdẹ̀lẹ́ ever compromise nítorí ọ̀rọ̀ ayé kankan mi ò gbowó mi ò compromise o. So but wọn à jẹ́ ń gbádùn ara mi wọ́n ń lo ipò tí wọ́n ní wọ́n ń lo àṣẹ tí wọ́n ní wọ́n ń lo àwọn èèyàn ńláńlá tí wọ́n wà connected pẹ̀lú tá à ń torí ẹ̀ kígbe nígbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ kì í ṣe páwọn èèyàn tó lè pariwo òkú pọ̀ náà lọ́rọ̀ bá ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ̀rù tí máa bà wọ́n náà ni pé táwọn bá pariwo tí wàhálà bá dé àwọn ọmọ nàìjíríà tí wọ́n láwọn fẹ́ òdodo yìí àtàwọn tí wọ́n wà nàìjíríà àtàwọn tí wọ́n wà káàkiri àgbáyé ṣé òun lọ́mọ̀ kò ní padà mọ́ lóun nìkan kí ṣe pé mi ò ní sọ̀pọ́tà both in Nigeria and abroad bọ̀ síbi tí n bá sọ ọ́ ta lè máa gbọ́ tí mo bá ń go through tí n bá sọ fún yín ǹdẹ̀ lè ṣègbésẹ̀ lórí ẹ̀ it's getting out of hand. I have to talk mo dákẹ́ nítorí pé ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ tí mo sì nígbàgbọ́ nínú processes tó ń lọ nílé ẹjọ́ bí mo ṣe nígbàgbọ́ nínú adájọ́ ni mo nígbàgbọ́ nínú àwọn agbẹjọ́rò tó wà ń from both sides ṣùgbọ́n ewu wá ní tẹ̀mí mi tẹ̀ ń lé káàkiri ọgbọ̀njọ́ oṣù tá a wà ni wọ́n dájọ́ ẹjọ́ Timothy nílé ẹjọ́ ẹjọ́ Adédoyin ta ló pa Timothy àwọn tá a kó lọ tá a fẹ̀sùn kàn tí gbogbo ọmọ Nàìjíríà rí ńlẹ́ tó ní òtẹ́ẹ̀lì gan Adédoyin ọmọ rẹ̀ Abdulrahim Adédoyin àti àwọn òṣìṣẹ́ ẹni wọ́n bá ẹni tí wọ́n fi fóònù trace ẹni ó mú wọn lọ bí wọ́n bò mọ́ àti oríṣiríṣi nǹkan gbogbo àwọn ẹ̀rí yìí la sọ n ò bá fìgbà kan sọ pé kí wọ́n pa Adédoyin àbí kí wọ́n pẹ nìkan níṣẹ́ là ń sọ fáwọn ọlọ́pàá pé kán ṣèwádìí kán ṣèwádìí látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò wa sì ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ètò wa lè máa jẹ́ èdè ìfẹ́ni tí ẹjọ́ ẹ bá mi ṣe àṣọ ìmọ̀fọ́nàbẹ̀yìn ẹjọ́ ẹ bá mi ṣe àì ètò wa lè máa jẹ́ ìfọ́rí fẹ́ni tí ò bá ṣetán àti sòdodo lóòótọ́ o fẹ́ni tó bá fẹ́ dojú ọ̀rọ̀ bolẹ̀ o ètò wa lè máa expose wọn kó máa bà wọ́n nú jẹ́ o gbogbo ètò tá a ṣe ń gbà náà ṣùgbọ́n fẹ́ni tó bá fẹ́ sọ òdodo tí ò tí ì gbowó tó fẹ́ sòdodo tó jẹ́ olólùfẹ́ òdodo tí ò sì fẹ́ kí wọ́n pa ọmọ tó náà dànù bọ́n ṣe pa Timothy torí gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú pé tó kàn ní pé ẹja dààmú orí yọmí nítorí expose ọ̀rọ̀ Timothy kò tètè dákẹ́ ẹja dààmú ẹ̀ gbogbo ẹnikẹ́ni yóò fojú sunkún ọmọ gbogbo ẹni tó lọ́wọ́ nínú ìdààmú tẹ̀ ń kó sí mi lẹ́mìí ètò tí mo ṣe tí kì í ṣe pé mo rówó ń bẹ̀ tí mo sì ti wá ná millions of naira ètò tí mo ṣe tí kì í ṣe pé mo fi ṣe business for monetary reason tí mo dẹ̀ ti wá ná millions of naira tí ẹ̀ wá jẹ́ ń gbádùn ayé mi tẹ́ wá ń dà mí láàmú. gbogbo ẹ jẹ́ ká mọ̀ pé àwa tá a nífẹ̀ẹ́ òdodo pọ̀ ju àwọn apanilẹ́kúnjayé lọ. gbogbo wa la mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà yẹn gbogbo wa la sì mọ ibi tóbìnrin kọ̀dí sí bímọ ká tó sọ pé kó lóyún ọkọ̀dí sí náà gbogbo àwa tá a ti bímọ àmọ́ tí wọ́n pè lọ́mọ àwọn tí ò tí ì bímọ tí wọ́n ń wojú ọlọ́run fọ́mọ àwọn náà mọ tí wọ́n ń dojú kọ lórí ọ̀rọ̀ ọmọ kéèyàn tó wá jẹ́ bread winner of the family bread winner of the family tí gbogbo ẹbí ń wò lójú immediate family and extended family even gbogbo òlú èrúwà pátápátá gbogbo òlú èrúwà bí wọ́n ṣe bí ọmọ gidi tó táwọn ọmọ gidi àwọn olókọ olókì olókìkí fẹ́ pọ̀ lérò wà tó ó sì jẹ́ ìkan nínú àwọn tí àwọn tó jẹ́ aṣáájú àwọn aṣáájú aṣáájú èrú àwọn ẹni ńláńlá tí wọ́n wò pé àwọn ò tún gbé nǹkan lé lọ́wọ́ yóò tún máa tẹ̀lé àwọn ní generation ti wọn ní bí èjì ẹ̀sìn mọ́ tí kálukú sì ń ròyìn tó ti gbèsè inú ayé kéèyàn wọ òtẹ́ẹ̀kù fẹ́ sùn ẹ̀dẹ̀ pádànù ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ mọ nǹkan kan pa ẹ̀ a dẹ̀ rí òkú ọmọ yẹn bí tán lọ bò mọ́ tó wú bente wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi nǹkan jáde láti parọ́ mọ́ ọmọ yẹn pé bóyá ó ń bẹ́ nìkan sùn ni bóyá ó lọ ṣe kinní kan ni ẹ̀ marathon sex ni èèyàn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tọ́lọ́ ọba àlekè ọlá ọba tí máa dájọ́ tí ó padà fìyà jẹ tí ó fi ṣẹ̀sìn tí gbogbo ayé ó mọ̀ ó lọ gbé ṣòkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó wá ní attention torí Yomi Amzat attention torí yomi amzato àti gbogbo àwọn tí wọ́n ń bú innocent kìnnì kan o ó ti jẹ̀bi lábẹ́ òfin torí pé àwa ò sọ pé adédoyin innocent ni àbí kìí ṣe innocent ẹni tó lè proof ẹ wrong proof ẹ pé innocent ni àbí kìí ṣe innocent òun náà nílé ẹjọ́ tí wọ́n wà yẹn ẹnì kò dẹ̀ láṣẹ àti sọ pé innocent ni for now àbí kìí sọ pé criminal ni so àwa ò sọ pé criminal ni àwa ò dẹ̀ sọ pé innocent ni n táwa ń sọ fún yín ni pé a fẹ́ ìdájọ́ òdodo ẹ̀yin náà wá gbọ́ ìdájọ́ òdodo là ń béèrè fún kálukú ń jáde lórí YouTube lórí Facebook newspaper publications lóríṣiríṣi àwọn agbẹjọ́rò tí wọ́n mú yányán igun kìíní igun kejì àwọn òrówó gba agbẹjọ́rò torí pàwọ́ olówó lọ́wọ́ ní sáìdì Timothy ìwọ́n ló ń gbé bàbá Fẹ́mi Fálànà dìde fún wa kò gbowó honestly ah oh god kò sí ọmọ tí yóò jẹ́ pé ọmọ tó súnmọ́ mi tàbí tí ó jẹ́ mi gangan mo bí tó ń wò mí bíi mentor tó ń wò mí bíi ẹni tí mo fẹ́ fẹsẹ̀ lé ẹsẹ̀ rẹ̀ tí kò tí ì sú tí kò tí ì rẹ̀ lórí ọ̀rọ̀ Adédoyin pé ah àwọn ò lè ṣerú iṣẹ́ tọkùnrin ṣe tèmi náà bá wá sọ tí mo tí mo bá sọ tí mo ti go through tí mo tún wá go through lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọmọ nàìjíríà ẹ mọ̀ wípé A, òdodo ti jìnnà fa ṣé ẹni tí wọ́n ń ṣèwádìí ẹ̀ lọ́wọ́ a tún mọ̀ tó yẹ pé wọ́n ń ṣèwádìí ẹ̀ lọ́wọ́ pé bóyá kírímínà ni àbí kírímínà kọ́ tó yẹ pé ilé ẹjọ́ ló lè pè kírímínà àbí kírímínà kọ́ tó tún lè máa ọ́dà láti ibi tí wọ́n ti mọ̀ pé kọ́lọ́pàá máa gbé èèyàn kan ni tí ò bá jẹ́ bó ṣe jẹ́ àwọn èèyàn ń sọ wípé wọ́n máa ń fi mọ́tò gbé máa yìí nígbà tó wà ní Òṣogbo torí ẹ̀rọ àṣẹ kígbe kán gbé lọ sí Àbújá a tó fi pọ̀ ọlùpì ọlọ́run ló ní kán gbé lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá tó létò gidi tán ṣe tán l'Àbújá ń gbà yẹn táwọn tí tí mo ti jẹ́ pé ọlọ́run ní ètò yìí ò fi dàrú tán síbẹ̀síbẹ̀ náà ṣé kàkà mọ̀ ẹbẹ̀ náà kọ́ ni ìdájọ́ tá à ń retí ni a nígbàgbọ́ nínú ilé ẹjọ́ o but I am confused I am confused. I am sad. I cannot understand. Honestly, tí Adédoyin ò bá wà comfortable pẹ̀lú bí mo ṣe handle matter, ètò bá ti jáde ní ẹ̀wọ̀n kó pè mí lẹ́jọ́ náà. Let him file his application to the court of law. Kí ilé ẹjọ́ dẹ̀ sọ mo jẹ̀bi àbí mo jẹ̀bi àbí mo jàre. Kí ló dé táwọn ọlọ́pàá ń lé mi káàkiri? The other time, this same time next year, I mean last year, olè wá gbé mi Ìbàdàn. This same time last year, òun lẹ wá gbé mi Ìbàdàn tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ mi káàkiri tẹ́ ẹ tẹ̀lé mi lọ gbogbo ibi tí mo lọ kẹ́ ẹ tó padà gbé mi lọ after almost a week tẹ́ ẹ ti sọ mi káàkiri ẹ padà gbé mi lọ sí Àbújá fine adábùjá sọ fún yín pé ọ̀rọ̀ yìí wọ́n ti sọ ní kóòtù kan lóṣù ní Ifẹ̀ wọ́n ti ní Adédoyin ò ní láti dì mí lọ́wọ́ iṣẹ́ mi a tún lọ sí kóòtù ìbàdàn bá a ṣe ń kú kóòtù kan ńlá tún lọ kóòtù míì sọ́fẹ̀ẹ́ lèèyàn máa ń ṣẹjọ́ ni mo ní mo ti ná millions of naira lórí mátà yìí mátà tí mi ò fi ṣe business mi gbowó kankan bẹ́ẹ̀ ẹjọ́ tún wà ní ilé ẹjọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí pé kẹ́ ẹ̀yin ọlọ́pàá ṣe kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ń dààmú Oríyọmí if this guy is not comfortable with what I am doing let him file a suit he can file a suit let him come out from where is he he is as in bóyá criminal ni àbí no criminal ni ẹnìkankan ò lè tí ì sọ ẹ jẹ́ kí ilé ẹjọ́ pronounce ẹ jẹ́ kí ilé ẹjọ́ give judgement tí ilé ẹjọ́ bá give judgement fine tó bá ní ó ti mọ́ o kó máa lọlé o nobody is questioning that wọ́n máa dájọ́ lọ́n di thirty on the thirty of this month thirtieth of this month náà máa dájọ́ ọlọ́pàá tún lé orí yọmí káàkiri does that mean you have planned something that you don't want the public to know? does that mean you have planned something that you don't want the public to know that makes you to be looking up and down to get Oriyomi Hamzat ibi tí mo wà tí mo ti sọ̀rọ̀ ìgbẹ́ ẹ lè mi bẹ̀ but I have to let the whole world know what I am going through. justice for Timothy now ó ti di justice for Oriyomi Hamzat ṣé ẹ fẹ́ criminalize iṣẹ́ mi ni are you trying to criminalize my my activities towards this matter? Are you trying to criminalize my involvement? Are you trying to crimin criminalize all what I have done to expose the atrocities and and, and some foul plays tá a nínú investigation? Àbí ṣé gbogbo yẹn nìsín ó ti sọ mí dàpọ̀ àyàn? Gbogbo do I kill? Do I rape? Do I what what have I done? I don't know. Oh, in fact, mi ò tiẹ̀ wá mọ̀ gẹ́gẹ́ bóyá ìjọba gan ni mò ń bá jà I don't know àbí mo bú ìjọba ni àbí mo bú téèyàn bá ti ẹ̀sẹ̀ Buhari gan kò yẹ kó le tó wàhálà tẹ̀ ń fún mi lórí ọ̀rọ̀ Adédoyin náà I don't mi kò kò kò kò yé mi o I, I don't understand if somebody said I am crying out I am crying out I am not comfortable I don't have peace for myself because of this Adedoyin matter I don't have peace for myself I don't I, I don't care what happens. Let them come and arrest me. If they want to arrest me, let them take me to court. If they want to take me to court, let court say whatever they want to say. Ìrò ah, mo dáràn kí n lẹ̀ ẹ̀wọ̀n ọdún kan gan láti last year yẹn bí ìgbà tí yẹn wà lẹ́wọ̀n gan ni. I'm not free. just last week friday just last friday tó lọ yìí wọ́n tún pé kí n tún máa bọ̀ i think it's through SIB they want to take me to FIB Federal Bureau of, uh, Bureau of Investigation intel investigate I don't know intel fẹ́ investigate me I don't know ṣe fẹ́ investigate mi pé why tí mo ṣe dá sí ni àbí why tí mo ṣe bú Adédoyin àbí why tí mo ṣe ń kígbe nígbà tó ṣẹlẹ̀ I don't know I don't know ẹ jẹ́ kó lọ ẹjọ́ náà ẹ jẹ́ kó lọ kó pẹjọ́ náà wọ́n máa ń pẹjọ́ tí ò bá tẹ lọ́rùn kó pẹjọ́ ó sáà láwọn sáàn oríṣiríṣi ẹ mi ò mọ tí civil matter ṣe di criminal matter o i don't know o mi ò mọ tí civil matter ti tó fi di criminal matter o in broadcasting if a ní ọ̀nà ẹ̀sẹ̀ méjì tá a máa ń ṣe is either libel or defamation and in, uh, uh in, in, in journalism, fine, journalism, when it is broadcast, it is called defamation. If you feel your character has been defamed by me through while carrying out my job, you can sue me for defamation of character. And it is civil, it is not criminal. So why are you trying to criminalize it? to court now go to court ṣé gbogbo àwọn èèyàn tiẹ̀ náà jáde tán sọ̀rọ̀ burúkú sí mi tán sọ ọgbẹ́ mo dẹ̀ dákẹ́ ìtì ò jẹ́ kí n sọ látijọ́ ẹni pé case is still in the court but I don't know the reason why you don't you think I do not deserve breathing in the fresh air during the judgment or why the judgment will be given I don't know me my reason me I don't know I just don't know that I don't know why ọ̀ràn yẹn ní kẹ́ gbé mi lẹ̀ ni ọ̀ràn yẹn ní kẹ́ fàyè ni mí lára ni tí ò bá tẹ́ yín lọ́rùn i don't know ìmọ̀rí orílẹ̀-èdè tá a wà yìí ní ìmọ̀ ṣẹ̀dá mọ̀ pé ẹ̀rù tó ń bà wá náà nìyẹn gbà tí bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n wá connected mọ́yàn kan wọ́n wá connected mọ́yàn kan wọ́n ń gbé fọ́tò oríṣiríṣi jáde wọ́n ń gbé fọ́tò oríṣiríṣi jáde táwọn àtẹ̀yìn kan wọ́n kàn jọyà táwọn àtàwọn kàn jọyà táwọn àtàwọn kàn jọyà àwọn èèyàn sọ oríṣiríṣi pé èèyàn ńlá ni wọ́n àwọn èèyàn sọ wípé ọwọ́ mọ ọwọ́ wọ́n ní ọwọ́ tún lè kún ọwọ́ nínú ọwọ́ tún lè kún ọwọ́ nínú ọwọ́ ọmọ nàìjíríà ẹ ṣàánú mi o èmi náà níyàwó mo bímọ o mo ní fámìlì o èèyàn lèmi náà o mi ìfẹ́ kú bí Timothy ṣe kú o tẹ́ ẹ bá ti gbìyànjú yẹn tí ò ṣeé ṣe ẹ má fi ọwọ́ agbára ọlọ́pàá gbé lónìí gbé lọ́la ẹ má fi disturb iṣẹ́ tí mò ń ṣe o àwọn èèyàn bíi yín kù tí wọ́n tún wà tí ọ̀dà táwa ò ṣetán láti fọwọ́ lẹ́rán lórí ẹ̀ tún fẹ́ máa bá fà o ẹ má fi ti yín disturb wa ká tún lè bẹ́ẹ̀ lòmíì fa o torí pé kò kúkú rẹ̀ wá mo ṣetán mo sì tún ń sọ wípé no matter no matter no matter the intimidation no matter the level of intimidation I am not ready to compromise tilẹ̀ ẹjọ́ bá wa dájọ́ o tọ́ àti gbọ́ ìdájọ́ ilé ẹjọ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ sọ fún màá yìí kó gba ilé ẹjọ́ lọ náà kó gba ilé ẹjọ́ lọ síbi ẹ dákun ṣé ẹ fẹ́ sọ pé mo jẹ̀bi pé mo ṣe nǹkan kan ni ṣé bí ọ̀rọ̀ sì wà nílé ẹjọ́ gbogbo evidence ẹ lè máa béèrè lọ́wọ́ mi ó wà nílé ẹjọ́ náà ṣé mi lọ́lọ́pàá tí mo interrogate wọn ni kí ni ẹ fẹ́ fèmí ṣe náà àbí ẹ ti ń ṣiṣẹ́ lórí ìdájọ́ tẹ wá wò pé kẹ́ ẹ gbórí yọmí ńlẹ̀ ló máa work i don't know ọmọ nàìjíríà obìnrin pé ṣíṣẹ́ kan ti ń lọ lábẹ́nú ni pé ṣíṣẹ́ kan ti ń lọ lábẹ́nú lẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ ẹ fi mí sílẹ̀ àwọn èèyàn kan benefit lára tèmi náà bó ṣe wulẹ̀ kó mọ̀ ọlọ́run rán mi sáwọn èèyàn kan ó pọ̀ kò pọ̀ ọlọ́run rán mi sáwọn èèyàn kan ẹ jọ̀ọ́ torí ọlọ́run let me be ẹ bá mi bá àwọn ọlọ́pàá nàìjíríà sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi bá àwọn ọlọ́pàá nàìjíríà sọ̀rọ̀ àwọn ọlọ́pàá nàìjíríà tí wọ́n mọ̀ bí wọ́n ṣe gbé Sunday Igboho tí wọ́n mú Sunday Igboho ní Benin Republic tí wọ́n mọ̀ bí wọ́n ṣe ń mú Oríyọmí Hamzat tí wọ́n mọ̀ bí wọ́n ṣe mú Abdulrahim ọmọ prime suspect nínú ọ̀rọ̀ yìí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó sì wà nínú ayé àfìgbà kan sọ pé ó wà ní Ghana àfìgbà kan sọ pé ó tún ti kó ní Ghana ń lọ káàkiri àwa mọ́nítọ̀ ẹ̀ nígbà yẹn bọ̀ àwa ò láṣẹ àti a mọ́nítọ̀ ẹ̀ wà láṣẹ àtìmú ǹjẹ́ àwọn tó láṣẹ àtìmú tẹ́ bá yẹ pé bẹ́ẹ̀ ṣe ń ṣègbìyànjú lórí Oríyọmí ilẹ̀ ń ṣègbìyànjú lórí Abdulrahim ọmọ Adédoyin ẹ ti mú náà sọ pé bẹ́ẹ̀ ṣe ń gbórí Yọmí lónìí tẹ́ ń gbé lọ́la tẹ́ ń gbé lónìí tẹ́ ń gbé lọ́la tẹ́ ń dààmú ayé ẹ̀ ilẹ̀ intensify effort yín lórí pé ẹ fẹ́ mú ọmọ Adédoyin Abdulrahim ẹ ti máa mú please ẹ ṣe divert gbogbo resources tẹ́ ẹ̀ ná lórí pé ẹ fẹ́ dààmú Oríyọmí ẹ fẹ́ mú Oríyọmí ẹ divert resources yẹn lórí pé ẹ fẹ́ mú Abdulrahim Adédoyin náà ọlọ́pàá Nàìjíríà mọṣẹ́ jù yẹn lọ náà you are professional when you are ready to do the job Nigerian police you are professional till now I don't know why Abdulrahim has not been captured I don't know why Oriyomi Hamzat is facing problem with you all the time until now Abdulrahim uh, uh, Adedoyin has not been captured tó gbọ́n ju gbogbo wa lọ tó gbọ́n ju gbogbo ọlọ́pàá lọ where is the Interpol where is the Interpol you have all the information you can get it gbogbo picture ẹ̀ta post wọ́n ti delete ẹ̀ ní gbogbo social media ó dẹ̀ try pé ó direct gbogbo resources ẹ̀ sórí social media mi tán block mi tán ṣe gbogbo ẹ̀ tán remove bà gbogbo ẹ̀ jẹ́ bí mo ṣe ń ṣe program yìí ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ kó nítumọ̀ help tẹ́lẹ̀ ṣe fún mi ẹ jọ ẹ bá mi share ẹ copy ẹ ẹ kọ́tẹ̀ kọ́tẹ̀ kọ́tẹ̀ kọ́tẹ̀ ẹ gbé sórí gbogbo social media láwọn èèyàn fi lè gbọ́ wọn jẹ́ káwọn èèyàn rí notification mi mọ́ gan tí mo bá ń ṣe program wọn jẹ́ kán rí notification mi mọ́ gan nobody knows they don't know wọn rí notification mi mọ́ bí wọ́n ṣe program. Abuja ni mo wà o ẹ̀yin ọmọ Nàìjíríà Abuja ni mo wà àwọn tó ń wá mi tá a fún níwèé ilé ẹjọ́ pọ̀rọ̀ wà nílé ẹjọ́ pé kí wọ́n fi mí lọ́rùn lẹ̀ àti sáàf ìbàdàn àti sáàf àbújá lọ́dọ̀ wọn àwọn ọlọ́pàá tán láwọn wà mí tó bá yẹ pé ìwé tá a sáàf wọn yẹn kò nítumọ̀ tẹ́ bá sì fẹ́ gbé mi náà àbújá ni mo wà ọmọ nàìjíríà àbújá ni mo wà threatin apààyàn ẹ̀ alógun á nìkan àwọn kan lọ pa tí ọlọ́run bá kápá yẹn ọlọ́run ló yan àwọn aṣáájú ọlọ́run ní ẹnìkan ò ní dípò aṣáájú láì jẹ́ pé òun gbé síbẹ̀ wọ́n rígì wọn ò rígì ó fì kò fíà ó fíà èèyàn kan ò ní dá láṣẹ láì jẹ́ pé ọlọ́run ní kó bọ́ síbẹ̀ gbogbo ọjọ́ tí Buhari ó kó ìjọba ń sìn òtòjọ́ mẹ́jọ mọ́ tí ẹlòmíì ọ̀pọ̀ ọbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alágbára tẹ́ ẹ kín àwọn tí wọ́n ń dà mí láàmú tẹ́ ẹ kún wọn lọ́wọ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ́ fẹ́ bọ́bẹ̀ professionalism nídìí iṣẹ́ ọlọ́pàá òun ló lè ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tí kì í ṣe fáwọn kan ó gbowó fún wọn wọn ò máa wí chọ́ǹtì yẹn kan wọn máa lé káàkiri wọn lè jọ gbádùn ayé ẹ̀ tó bá jẹ́ pé iléeṣẹ́ ìjọba orílẹ̀‐èdè nàìjíríà ò náwó lé ọlọ́pàá lórí mọ́ tán privatize ẹ̀ ń ló fi yẹ kó burú tó báyìí pé ó gun bàálù ẹ lọ mórí yọmí wá àlélé ọmọ Adédoyin táwọn jẹ́ prime suspect àlélé bá ọmọ kékeré yẹn yọ kan gbogbo ọlọ́pàá Nàìjíríà wà tì lórí mátà tó generate international interest chartered accountant tí wọ́n padànù nífọ̀nàfọ̀sọ̀ Abuja ni mo wà ó tí gbogbo ìwé kẹtẹ lófin kẹtẹ lófin àti press release uh, press conference tá a ṣe lánàá tí agbẹjọ́rò mi bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí ò bá padà nítumọ̀ sí yín tẹ́pẹ́ ẹ̀sẹ̀ fẹ́ mú mi náà ni mo ṣe tán o ọmọ nàìjíríà ti gbọ́ ṣùgbọ́n o nǹkan kan ò ṣe mí o ọmọ nàìjíríà orí ló kéré jù kò fọ́ mi ẹ̀dọ̀ ọdún mi mo dápé o bí wọ́n ṣe mú mi lọ o torí mi ìmọ̀ interest ọlọ́pàá tí mo fi deserve humiliation téyìn náà gbàgbé pé irú tó ṣẹlẹ̀ sí Timothy lè ṣẹlẹ̀ sọmọ tìyín náà kò sẹ́ni tí ò lè ṣe on the thirty ni wọ́n dájọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà tí wọ́n bá padà gbé mi tí mi ò mọ̀gbà tí wọ́n dájọ́ ẹ jẹ́ ká fojú sí ẹjọ́ yẹn o ilé ẹjọ́ yẹn wà lóṣogbo Federal High Court one mo pe gbogbo ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin oníròyìn àgbáyé fẹ́ máa dárúkọ BBC Channel TVC NTA bcos àti gbogbo state radios state television private radios private television àtàwọn uh, uh, uh, print medias ẹ jọ̀ọ́ torí ọlọ́run please ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká fún ní full publicity full coverage ká pọ̀ ńbẹ̀ on the thirty oṣù yìí adájọ́ àgbà nípínlẹ̀ ọ̀ṣun ni ọ̀dà ẹ jọ̀ọ́ torí tọlọ́run ẹ tún wá gbọ́kàn sí i ẹ bá ń bi àwọn ọlọ́pàá léèrè tó bá jẹ mọ́ kẹ́ ẹ gbé mi tẹ́ gbé mi tẹ́ interrogate mi gbogbo kéèsì Adédoyin tí mo ṣe pátápátá lórí ọ̀rọ̀ kù Timothy èyí ṣe kankan lábújá o Ìbàdàn ni mo ti ṣe gbogbo ẹ o òfin ó dẹ̀ sọ pé bíi téèyàn bá ti dáràn jurisdiction yẹn ni kí wọ́n ti ṣe wọ́n ti ṣègbẹ́jọ́ ẹ̀ o ni kí wọ́n ti ọlọ́pàá wà ń bàdàn o if there is anything that police needs to ask me let nigerian police or your state headquarters let them take it up o oh. why do you want to bring me down to abuja does that mean báwọn tó wà ń bàdàn competent does that mean báwọn tó wà lọ́yọ̀ state o competent so why do you employ them why do you give them the the the, the service does that mean they don't competent ṣé mo dáràn ìjọba àpapọ̀ ní tẹ́ fi ń gbé mi bọ̀ làbújá ṣé mo dáràn ìjọba àpapọ̀ ní tẹ́ ẹ̀ bá dẹ̀ ọkùnrin tí ó ń lérí sí gbadé lọ́jọ́ tá a lọ sí ilé ẹjọ́ làbújá ó sọ̀rọ̀ kan ó ní àwọn làwọn ní àbújá ó ní àwọn làwọn ní àbújá pé tẹ́rítírì àwọn làbújá pé gbogbo tí ń ṣe yẹn kò lè sẹ́ni fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ sọ fún wa pé tó bá yẹ pé kéèsì yẹn wà làbújá ni a lè mọ ìdájọ́ a lè mọ ẹjọ́ yẹn lè má tiẹ̀ débi tó délé ni àbújá ọ̀hún ni wọ́n fẹ́ gbé mi wá by all means ṣé nǹkan kan wà tẹ́ ti fi sábùjá ni ṣé ẹ ti fi kú kan lẹ̀ tẹ́ fẹ́ fi pa mí lábùjá ni tẹ́ ẹ ti gbàgbé pé ọlọ́run nìkan ló lè pa Oríyọmí Hamzat tó bá tàkókò tó bá jíṣẹ́ tọ́lọ́run ràn tán tọ́lọ́run fẹ́ ní kó máa bọ̀ tí ẹ máa bá mi bí wọ́n láwọn béèrè yìí o because it gbogbo tó kú fàràlà náà nu gbogbo ṣó Adédoyin tí mo ṣe tó ṣó Timothy tí mo ṣe ìbéèrè náà mo kúkú ń béèrè nígbà tó kó mọ Nàìjíríà ok for the fact pé mi ò ṣe law does that mean pé mi ò mọ àwọn nǹkan kan pa òfin orílẹ̀-èdè wa jurisdiction téèyàn bá ti ṣe ní ti dájọ́ high court gbogbo state all thirty six states of the federation òun ni high court wà high court wà káàkiri gbogbo state ni high court tó sì wà we have state high court we have federal high court gbogbo state náà ni state high court wà ní federal high court wà sótó tán tó yẹ pé federal high court lè fẹ́ gbé mi lọ ó wà lọ́yọ̀ state tó yẹ pé state high court ni ó wà lọ́yọ̀ state tó yẹ pé ọlọ́pàá lè fẹ́ kó interrogate mi But we are not your state now. Why are you taking me to Abuja? Why? Why? Why the humiliation? Why? Bọ́bọ́ yẹn dẹ̀ sọ lọ́jọ́ yẹn. Lọ́jọ́ tí Adédoyin jáde ní ilé ẹjọ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ lọ tó nàka sí Timothy pé ìwọ ó kú ni gbogbo yín lẹ́rìí gbà yẹn. Àbúrò Adédoyin kan dẹ̀ ń sọ lọ́jọ́ yẹn pé ní Àbújá yìí o àwọn làwọn làbújá. La mi ò sọ nípa ọ̀rọ̀ tó wà nílé ẹjọ́ mi ò sọ nípa ilé ẹjọ́ ẹ má sọ pé mò ń sọ̀rọ̀ tó wà nílé ẹjọ́ lórí yọmí tún sọ o mò ń sọ nípa humiliation tán fún èmi àti gbígbé tí wọ́n fẹ́ gbé mi àti wàhálà tí wọ́n kó sínú ayé mi èèyàn wà látìmọ́lé ó dẹ̀ instruct yín kẹ́ ẹ máa dààmú èèyàn kan ta kábíyèsí ọlọ́run ó wà látìmọ́lé ó ń jẹ́jọ́ lọ́wọ́ ni o ó dẹ̀ instruct yín kẹ́ ẹ máa dààmú èèyàn kan ta I cannot imagine this is happening I cannot imagine this is happening honestly i cannot imagine tí n bá jọ́ ọlọ́pàá tó bá ti kọ́ ọlọ́pàá ni mí gan yóò rí bákan lójú mi i cannot imagine this is happening is it a contract that you must you must you must fulfil the contractual agreement you have with him or what i don't understand i don't understand let us wait for judgement judgement is coming on the thirtieth of this month tán bá ní Adédoyin òmò ọkọ mẹsẹ o kó mọ lọ lélẹrọ o ẹgbàlú ẹ máa jó o tán bá ló mọwọ́ ó mẹsẹ o kó máa lọ ibìkan o ẹgbàlú ẹ máa jó ẹ̀yin tí ọ̀rọ̀ bá kàn tí wọ́n pààyàn yìí tán bá sì ní kò mọ ọkọ mẹsẹ ẹgbàlú ẹ máa jó ẹ̀yin tí wọ́n fẹ̀sùn kàn yín sádájọ́ lèmi ni àbí lèmi ṣé bí ẹ sì bẹ̀rù ni o gbogbo àwọn nǹkan tí mò ń mẹ́nu bà ń gbà yẹn gbogbo ẹ̀ ó ràn yín lọ́wọ́ nínú investigation yín o you know that o ó ràn yín lọ́wọ́ o ó ràn yín lọ́wọ́ o lòdì bẹ́ẹ̀ lọ ẹjẹ́ mi máa lọ mi máa retí yín tó bá yẹ pé òfin tá a pè yín lágbófinró lé lórí kò kàn yín mọ́ dandan ni ẹ ṣàfẹ́ dààmú mi ni i will be expecting you kò sí tí màá ṣe mo jẹ́ ẹni tó bọ̀wọ̀ fún òfin ọmọ nàìjíríà ni mí mo dẹ̀ bọ̀wọ̀ fún òfin gan mo bọ̀wọ̀ fún òfin gan tí ẹ bá ní ẹ dèwọ̀ ẹ̀yìn lọ́lọ́pàá màá ti torí ìwé báyìí gbọ́dọ̀ mú mi màá tẹ̀lé yín lọ ṣùgbọ́n ẹ bẹ̀rù ọlọ́run gbogbo wa lákùnjọ kan gbogbo wa là á lọ ibi tí ọmọkùnrin Timothy yẹn lọ gbogbo wa là á lọ bẹ̀ ẹ máa bi wọn mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ kẹ́ ẹ bá ń bi wọn pé ṣé ìjọba lórí yọmí ṣẹ̀ ni tó fi di dandan kẹ́ ẹ gbé lọ Àbújá ṣé Àbújá lórí yọmí ti ṣẹ̀ ni tó fi di dandan kẹ́ ẹ gbé lọ Àbújá because ok káládé doyin ló ní ẹ gbé mi sádé doyin náà sábùjá ló ń gbé ni ok ibi tó wàhálà yìí ti ṣẹlẹ̀ náà ṣé Àbújá ló ti ṣẹlẹ̀ ni what is the correlation of Abuja, tẹ́ fi ń gbé mi bọ̀ lábújá by all means. àbúrò Adédoyin tó dẹ̀ sọ̀rọ̀ níjọ́ wa a wá kóòtù ní jurisdiction àwọn ní àwọn làwọn làbújá ó láwọn làwọn làbújá bẹ́ẹ̀ tí n bá ṣẹlẹ̀ sórí Yomi Amzat lọ́wọ́ tá a wà ti mọ prime suspect so why are you bringing me to Abuja another question ni pé ìjọba ni mo ṣẹ̀ ní àbí èèyàn bíi tèmi tí wọ́n fẹ̀sùn kàn suspect ni ó sì wà ní suspect ẹ jẹ́ kó regain freedom ẹ̀ tí ò bá dáná náà kẹ́ ẹ tó ṣe tẹ́ ẹ fẹ́ ṣe now let him regain his freedom does that mean you want to shut my mouth is anything coming out from that judgment that you think Nigerians will not be satisfied with have you peeped have you seen anything nobody can see what judgment the, the, the, the judge want to, to, to say what judgment will be ẹ jẹ́ àdúró the judgment is abẹ́ ti ń preempt ẹ ni ẹ má preempt ẹ ẹ má preempt mi ò má Adédoyin rí mi ò pàdé ẹ̀rí inú ayé kò sẹ̀mí lẹ́sẹ̀ kan rí mi ò mọ Timothy rí mi ò pàdé ẹ̀rí inú ayé kò sẹ̀mí lẹ́sẹ̀ kan rí kò sì sóore kan fún mi rí ìyìn sì pàdé ẹbí ẹ̀rí bí mo ṣe lọ kàwé tó lè rú wà mi ìpàdé ẹbí Timothy rí lẹ́ẹ̀kan mi ìrí kankan rí inú fámìlì ẹ̀ mi ìgbọ́tàn kan wọ́n rí wọn ò ṣe mí lóore rí wọn sì ṣe mí kàrí táàbà pé payback time ni mo fẹ́ ṣe fún wọn it could be anybody it could be you it could be me olùjẹ́ ń ṣe tí mo ṣe ó jẹ́ dúró nídìí òdodo wàláhì wàláhì wàláhì dí òdodo mo fi dúró mi ò ní interest kankan lórí ọ̀rọ̀ yẹn ju pé mo fẹ́ ìdájọ́ òdodo lọ yóò dẹ̀ ku èmi ó ku ọba tó ní ẹ̀mí mi ṣé àwọn tí mo tí mò ń béèrè kan rí ìdájọ́ òdodo ṣó lówó ni wọ́n ni wọn kì í ṣó lówó kò sẹ́ni tó mọ iye tó bọ́ sínú àkáǹtì mi tí mo fi ànáǹsì jáde tí mo fi kó fún wọn ẹni tí mo kojú àwọn tó rí Yomi Hamzat máa ń kojú àwọn olówó àwọn onípò tí wọ́n máa ń yan àwọn tí ò ní jẹ ni àwọn tá a rìn mí sí nìyẹn tí wọ́n máa ń yan àwọn tí ò ní tó wọ́n jẹ làwọn lèmi máa ń dúró tì kìí ṣe ẹni tó yan èèyàn jẹ lèmi máa ń dúró lẹ́yìn ẹ̀ mo dẹ̀ ń béèrè ìdájọ́ òdodo ni kì í ṣe wípé mo ní mo kórìíra ẹnìkan àbí mò ń bàjá ẹ fi mí lọ́rùn ẹ ń gbádùn ara mi tí n bá mu mi ẹjọ́ wọnú bí n bá jẹun ẹjọ́ wọnú ẹ ráàyè ṣiṣẹ́ mi àwọn charity tá a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó kàn jókòó kalẹ̀ ságídí ìgbó wọn máa sunkún wọn nílò ìrànlọ́wọ́ wọn nílò gbogbo ẹ̀ ẹni ọkàn lẹ́sẹ̀ ẹni ó forí gbá ọmọ kékeré tó ní pírọ́blẹ́mù oríṣiríṣi ẹ̀ jẹ́ àtẹ́ǹdì sí wọn mọ́ wàhálà Adédoyin lè fẹ́ fi fọ́ mi lórí why why orí àwọn tí ẹ̀jẹ̀ àánà lọ́wọ́ iná àwọn náà lẹ́lẹ́dàá àwọn náà lẹ́lẹ́dàá bóyá tá a bá ràn wọ́n lọ́wọ́ lónìí bóyá àwọn wọn ràn mọ́ ti yín lọ́wọ́ lọ́la ẹ jọ̀ọ́ torí tọlọ́run let me be ẹ bá ń wọ́n béèrè yẹn why Abuja why tán lé mi káàkiri why tọlọ́pàá gbọ́dọ̀ gbé mi nígbà tí èsì pé mo dáràn àbí mo ṣe nǹkan kan why tẹ ìgbàlẹ̀ ẹjọ́ lọ tó bá yẹ pé ẹni ẹni anything láti ṣe why tẹ kọ́kọ́ fẹ́ gbé mi gbọ́dọ̀ ọlọ́pàá why tẹ mọ̀ọ́mọ̀ fẹ́ fáńkọ́ọ̀fù gbé mi why tẹ fẹ́ tì mí mọ́lé why why ẹ bá bí wọ́n léèrè yẹn why tí wọ́n tí wọ́n concentrate strength wọn lórí Oríyọmí Hamzat why tí wọ́n concentrate strength wọn lórí bí wọ́n ṣe rí Abdulrahim ọmọ Adédoyin tó wà lóòtẹ́ẹ̀lì nígbà tí Timothy kú why tí wọ́n concentrate lórí ẹ̀ why ẹ bá ń bi wọ́n ẹ bá ń bi wọ́n ẹ jọ ẹ bá ń bi wọ́n ẹ bá bi wọ́n láwọn béèrè yẹn bóyá wọ́n lè rí ìdáhùn sí i. Oríyọmí Hamzat lórúkọ mi I wo mo mo wà reluctant láti come out fún show yìí for two reasons mi ò fẹ́ mi ò fẹ́ kó dàbí pé mo mú attack àwọn ọlọ́pàá I don't, I don't think I have anything against them but I need to talk when the pressure is too much on me I am not against you I'm not attacking you but I need to talk when the pressure is too much on me maybe to the authorities nínú àwọn ọlọ́pàá bóyá wọn mọ̀ PPRO the other time tán gbé mi PPRO nítorí pé èmi eh, ò dọ́lọ́pàá lóhùn torí pé mo ṣe kinní kan ni níwá kò rí bẹ́ẹ̀ kó tún má bàa di pé wọ́n ó tún sọ bẹ́ẹ̀ again táwọn náà bá wo kinní tán bá mi advice àwọn tó ń yọ ayé mi lẹ́nu kọ́lọ́ má bàa yọ ayé tiwọn náà lẹ́nu tán fi mí lẹ́rùn sílẹ̀ àwọn tó ń yọ mí lẹ́nu bàbá yọ wọ́n lẹ́nu o àwọn tó ń yọ mí lẹ́nu bàbá yọ wọ́n lẹ́nu o àwọn tó ń fòòró mi bàbá fòòró wọn o àwọn tó ń fòòró mi bàbá fòòró wọn o àwọn tó ń fìtínà mi bàbá fìtínà wọn o àwọn tó ń fìtínà mi bàbá fìtínà wọn o mo kí yín o ẹ̀yin ọlọ́pàá mo kí yín o iṣẹ́ tẹ́ ẹ gbà tẹ́ ẹ ṣe ńlá mọ̀ yín mọ̀ tá a fi ń pè yín lọ́lọ́fàá iṣẹ́ tèmi náà gbà tí mò ń ṣe láyé mọ̀ mí mọ̀ tí wọ́n fi ń pè mí ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ ká máa pàdé ara wa fún ìlọsíwájú àti òdodo òdodo ló sì lè gbórílẹ̀-èdè lékè fún ìfẹ́ orílẹ̀ nàìjíríà ká sì máa fọ̀rọ̀ rúra wa wò gbogbo tá a bá fẹ́ ṣe ẹ dákun ẹ bá mi ṣe ẹ ṣóò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe ẹ kọ́pì ẹ kọ́pì ẹ bá mi fọ́n ká ẹ ṣé mo dúpẹ́ o ẹjọ́ orí yọmí ó sinmi o ẹjọ́ orí yọmí ó sinmi o ẹ fi mí lọ́rùn lẹ̀ o ẹ ṣeun.